Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa fíìmù Eléégún. Òṣèré wo ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí? Òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù, ẹ kọ orúkọ òṣèré náà sí ìsàlẹ̀ fídíò yìí kí ẹ lè jẹ́ ká mọ ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré náà nínú fíìmù Eléégún. Ẹ̀yin tí ẹ bá ti wo fíìmù yìí, ẹ lọ sórí YouTube kí ẹ lọ wo fíìmù yìí lórí Apákúfọ̀ orí channel ẹ ti máa rí wo. Tí ẹ bá ti wo tán, ẹ lè padà wá kí ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa òṣèré tí a nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí àti wípé kí ni nǹkan tí a nífẹ̀ẹ́ sí kí ni nǹkan tí a fẹ́ràn nípa fíìmù eléégún yìí ẹ kọ sísàlẹ̀ fídíò yìí tó bá dẹ̀ jẹ́ pé àkọ́kọ́ yín ni tí ẹ ń ṣe alápàdé fíìmù wa àbí tí ẹ ń ṣe alápàdé fídíò wa ẹ gbìyànjú kí ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí tẹ́ bá tẹ subscribe button náà tán ẹ má gbàgbé láti tẹ aago tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ Àǹfààní tẹ́ ọ rí ni wípé tí apá keje fíìmù yìí bá jáde, ẹ̀yin lẹ máa jẹ́ ní àkọ́kọ́ láti mọ̀ àti láti wò ó. Ẹ̀yin olólùfẹ́ wa, a ò ní rí ju báyìí lónìí o. Ẹ ṣé fún àkókò yín o. Ojú tí ẹ fi rí wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò máa ní dì. Eré báyìí lójú gbogbo wa yóò máa rí o. A ó máa pàdé nígbà tí a ó máa sọ̀rọ̀ nípa apá kìíní àti apá keje fíìmù Elégùn ẹ jẹ́ kí a lọ wo fíìmù yìí ò ní kíákíá fíìmù tó dùn tó lárinrin ni ẹ ò ní kábàámọ̀ pé ẹ wò ó ẹ máa gbádùn rẹ̀ gidigidi gan ni apá gbìyànjú nínú fíìmù yìí ó dẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ ṣé o a ó tún máa pàdé ó dàbọ̀.